الحمد لله الذي خلق السماوات والأرض وجعل النور والظلمات وتبارك الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور والحمد لله الذي شرع لعباده ويسر ودعاهم لما تزكو به نفوسهم وتتطهر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وعنده وكل شيء عنده بأجل مسمى ومقدار وأشهد أن محمدا عبده ورسوله الذي الذي بشر وأنذر صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان وما أشرف الضياء وأنور وسلم تسليما أما بعد فيا أيها الناس اتقوا الله تبارك وتعالى يقول الله سبحانه وتعالى يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير فإذا كان يوم القيامة تبرأ منهم وقال إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي وحينئذ ينادون بالويل والظهور يقولون لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير أيها المسلمون إن من عداوة الشيطان أن يصور لكم دينكم بأبشع صورة وأشدها تنفيرا عنه إنه يصور لكم دينكم بأنه حبس حبس للحرية وتضييق على العقل ومنع ومنع من التقدم والرفاهية هكذا يصور الشيطان لنا ديننا حتى لا نقبل لا نقبل عليه ولا نتمسك به وإن العاقل إذا نظر إلى الدين بعلم وعدل وجد وجد بريئا من كل هذه الصفات وإنه على العكس من ذلك وهو دين الحرية الحقة المعتدلة ودين السعة والسهولة والتقدم والسعادة ولنعرف قليلا من تشريعات هذا الدين لنقيس عليها ما سواها فالدين أيها المسلمون مبني على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت وحج البيت الحرام وهذه الأصول الخمسة كلها يسيرة سهلة وكلها تحريم للأخلاق وإصلاح للقلوب وتقويم للأحوال وشهادة أن لا إله إلا الله تجريد القلب من التأله والعبادة لأحد من المخلوقين وانحصار العبودية لله رب العالمين الذي من عليك بالوجود والرزق فأنت بالنسبة إليه عبد وبالنسبة إلى من سواه حر وإن من الحمق <clears throat> وإن من الحمق بمكانه أن تنطلق من عبودية الله التي هي الحق وتقيد نفسك بعبودية سواها وهواك أو عبودية دنياك أو عبودية فلان وفلان والشهادة أن محمد رسول الله تجريد لمتابعة أحد من المخلوقين سوى رسول الله صلى الله عليه وسلم الذي كلف أو كلف برسالة إليك وكلفت باتباع رسالته فكلفت باتباع رسالته فبلغ رسول صلى الله عليه وسلم بلاغا مبينا وأنت تسأل عنها اتباعا يقول الله سبحانه وتعالى فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين وما من شك في أن كل واحد من الناس سوف يسير في عمله على خطة مرسومة وإما أن تكون طريقة النبيين أو طريق الضالين فانظر أي الطريقين أهدى وأقوى أما إقامة الصلاة وهي فما أيسرها وأسهلها وما أنصعها للقلب والبدن والفرد والمجتمع فهي صلة بينك وبين ربك تقوم بين يديه خاشعا خاضعا متقربا إليه بما شرعه لك سائلا منه حاجات دنياك واخرى تمنى تنتهي دينك وتلحق ذنوبك وتلحق ذنوبك وتلحقك بالصالحين وتستعين بها على أمور دينك ودنياك وعلى أمور دينك ودنياك وتنهاك عن الفحشاء وتنهاك عن الفحشاء والمنكر أما إيتاء الزكاة وهو القسط المعلوم الذي تؤديه عن مالك المواساة لمواساة إخوانك أو لصالح الإسلام فما أيسره وما أنفعه يتطهر به يتطهر به المزكي من الأخلاق الرذيلة الرذيلة ومن الذنوب المثقلة إن الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار وهو وهو حق وهو قط ضئيل من مالك ربع ربع العشر من الذهب والفضة والعروض من كل 200 خمسة دراهم أما صيام رمضان وشهر واحد في السنة تتمتع فيه في النهار أما تشتهيه وتمنع فيه في النهار أما تشتهيه نفسك من طعام وشراب ونكاح تقربا إلى ربك وتسليما لمرضاته على ما تستحيه مع ما فيه من فوائد من فوائد كثيرة معلومة وأما حج البيت فمرة واحدة فمرة واحدة في العمر على المستطيع يتوجه إلى بيت الله إلى بيت الله وشعائره يعظم ربه عنده عندها ويعبده ويسأله حوائج دنيا دينه ودنياه ولا تسأل ولا تسأل المحب عن حبه لبيت حبيبه لبيت حبيبه وأما وأماكن قربه والتعبد له في تلك الأماكن العظيمة مع ما في الحج من المنافع الدنيوية والأخروية ثم الإسلام أيها المسلمون مفخرة عظيمة لأهله لأنه يأمر بكل خلق فاضل وينهى عن كل خلق ثابت يأمر بكل تقدم إلى ما فيه بخير يقول الله سبحانه وتعالى هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور يقول الله سبحانه وتعالى هو الذي خلق لكم ما في الأرض جميعا يقول الله سبحانه وتعالى وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه والنبي صلى الله عليه وسلم يقول المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير اجلس على ما ينفعك واستعن بالله ولا تعجل وإن أصابك شيء فلا تكن لو أني فعلت كذا لكان كذا فإن فإن لو تفتح عمل الشيطان عمل الشيطان وهل بعد هذا من دليل أو برهان على أن هذا الدين دين دين الحق واليسر والسهولة والتقدم فلا ولا باطل ولا عذر ولا تنفر ولكن حق ويسر وتقدم للخير ورجوع عن الشر ومن شك ومن شك في ذلك فلينظر في تاريخ ماضينا وأمجادنا في الإسلام فتح القلوب بالإيمان والعلم وفتح البلاد بالحق والعدل نسأل الله سبحانه وتعالى أن ينصرنا في ديننا ويرزقنا التمسك به والوفاة عليه إنه جواد كريم أقول لكم ولن أبا ولن أبا إناني أبا تيودا سما ديجي يا سيدي ديجي هنا لو كان مالك عليك ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ọjà òkùnkùn ti dá ìmọ́lẹ̀ ọjà àwọn ẹni ìmọ́lẹ̀ àwọn kájí ìfúnjà sọ́dá tó ti fẹ́ ní òkùnkùn ní wọn àwọn tí wọ́n máa ti tẹ́rẹ̀ àtàwọn tó ti fún wọn máa ti tẹ̀ bu àwọn tí wọ́n máa ti lọ́wọ́ àtàwọn tí wọ́n ní ti lọ́wọ́ bí gbangba ní fún orúkọ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ọba tó ti kó náà ló tún dáyè ló ti da ẹlú ọlọ́run tó gbogbo ẹ̀dá wa wò ní káwọ gbó ẹni tó ti kú sórí ẹ̀sìn oníkadókò wa ká lè mọ̀ pé yẹ ká mójú tẹ́ǹtì káwọ gbó ẹni káwá lè mọ̀ pé báwo láti sára fún gbogbo ntọ́jẹ́ máa burú àti ntọ́jẹ́ máa ẹ̀sìn yìí àdánwò lọ́lọ́wọ́n bá ilé kí ọlá fi ṣe fún wa o ó lè bá àwòta lẹni tó ti tẹ́ rere nínú èmi àtẹnìkọ̀ ọ̀kan wa ni ọgbẹ́ni fún ọlọ́wọ́n bá náà ọba tó ti kó tún ṣe lókè fún àwọn tá a jẹ́ ẹrú rẹ̀ láti máa ṣe ìjọsìn fún ọlọ́wọ́n bá tún ṣe nírọ̀rùn fún wa ó ti pè wá lọ síbi gbogbo àwọn nǹkan tẹ́ni wa tó fi mọ́ tẹ́ni ó sì di nǹkan tó ti kọ́ ọmọ gàgà gàgà pẹ̀lú ẹ̀ mo jẹ́ ìdókòtò ẹ̀ sí ìjọsìn tó dúró lùlọ àtàlọ́ ọ̀sùn tààlà ọ̀kan tuntun ni kò tó lọ fún fún un tí ọlọ́run ọba ìlú ìjọba ní ìkápá àti àti ọpẹ́ òun sì lọ́ba tó ṣe gbé gbogbo nǹkan pátá ti ní pèlè tó ti láti kó pẹ̀lú rẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ìlú ìjọba ọjọ́ ìgbéná lẹ́jọ́ àlẹ́bọ̀ Muhammad sọ́nà ọmọ àyẹ̀wò sọ́nà mẹ́rin sọ́nà ọba ní òjíṣẹ́ rẹ̀ yìí. ànẹ́bí yìí ó kìlọ̀ fún gbogbo àwọn tó ti wọ́n jẹ́ agbọ́mọ́gbà ó sì tu gbogbo àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdòdó dùn wọ́n nínú pẹ̀lú dáadáa sọ́nà ọba ìlú ìjọba ti láti mú fún wa ọlọ́ba wa ti àtàwọn aráàlú àtàwọn sọ̀tàbà rẹ̀ àti gbogbo olùsọ̀lẹ́ lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó ti sí ẹ̀kún àti òdòdó àti ìyá wa gbogbo àtàjọ mùsùlùmí ìpayọ Ọlọ́run ọba ìlẹsẹ ọlá dọwọ wa ẹjẹ abẹrù Ọlọ́run ọba ìlẹsẹ ọlá Ọlọ́run tí ọlá rẹ̀ gbájú lọ ọrùn sọ fún wa nínú Al-Qur'an Al-Karim Ọlọ́run ni mo gbé ẹyẹ èèyàn dáadájú àdéhùn Ọlọ́run ọba ìlẹsẹ ọlá òdodo ni o òdodo ni àdéhùn Ọlọ́run ọba ìlẹsẹ ọlá sọba yìí ṣe fọlá tẹgbọrọ ọ̀nà kò mìlíkà yà tó dúnìyà yòrò yòrò ayé adùn ayé Ọlọ́run yẹn má ti kọ́ta yín jẹ Ọlọ́run yẹn kọ́ra ọlọ́run bá nínú ṣe ìtọ́nà lọ́kọ́ máa dùn dáadáa ní ṣe ìtọ́nà ọ̀tá yín lọ́jẹ̀ pàtẹ́kì lóru àdúgbà ẹ̀mú ṣe ìtọ́nà ní ọ̀tá iná kan yẹ́dẹ̀rún ìdìbàbò bí ẹ̀kú lómìnà sáhàdì sàáyì ṣe ìtọ́nà gbogbo gbà tó ti máa pa àwọn ẹni rẹ̀ yọ máa kó wọn lọ síbi ìyáná sàáyì kọ́nà dákun yẹn ní àtẹ̀yìn kọ̀ọ̀kan wá ya gbogbo ìyáná lápapọ̀ lẹ́yìn náà tọ́ba jẹ́ ọ̀gbìn lòdì ṣe ìtọ́nà yọ kọ́ pápọ́sẹ̀kù lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ ṣe ìtọ́nà táwọn èèyàn gbé gẹ́gẹ́ láyé bíbáyìí tí wọ́n gbé sókè tí wọ́n láwọn ń sa ẹyẹ fún tó ń bá bàrà tó ń pàtàkì rẹ̀ níṣẹ́ níṣẹ́ ìtọ́nà ọkọ̀ pábọ́sẹ̀ kó lọ́dọ̀ gbogbo àwọn tó ti kọ́ jẹ́lì rẹ̀ kódà káwọn ẹni rẹ̀ wọ́n máa ní àwọn àdápa arọ́kan tó ń pa láyé nígbà yìí pé ọlọ́run kan náà làwọn àti àwọn mùsùlùmí sìn kẹ́là àjọsìn ọlọ́run ọba kan náà ọlọ́run ọba ẹyọ kan tuntun lọ́ba táwa ń sìn ọ yàtọ̀ sí èso ti pẹ́yìn ṣe kílé o tó ní ká gbogbo yín tẹ́ tó ń sìn lẹ́yìn ọlọ́run ọba ìrètí ọlá ṣẹ̀tọ́nu tẹ́ ń sìn yọ ọkọ̀ pábọ́sẹ̀ kúrò lára yín tọ́ba díjọ́ gbèdé yóò lóun ọkàn yín máa rárá tọ́ba díjọ́ gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ti sọ ilé ìfún wa nínú ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ó sọ ilé ìfún wa nínú alukur'ani kẹrin wípé tọ́ba ti jọ ìgbèǹde nígbà tẹni iná bá wọnú náà tán tọ́ka àwọn àgbà náà olórí burúkú àgbàṣe náà tó náà wà nínú náà tí gbogbo àwọn ẹni náà wọ́n ti wọ́n náà àbáyọ táwọn ó fi lè rí àǹfààní láti jákò nínú náà tí wọn ò rí àǹfààní láti jákò nínú náà ìgbẹ̀yìn ọ̀rọ̀ wọn ni fi ẹja lọ bá ọ̀gá olórí ibú tó kó àwọn bá gbogbo fìfínà ìfún náà ní ṣẹ̀tọ́n wọn ní ṣẹ̀tọ́n náà wà lórí ó fáwọn ẹni náà gẹ́gẹ́ bí wọ́n ti ń gbọ́ kútúbà láyé tí wọ́n tẹ̀lé kútúbà wọ́n wà gbọ́ kútúbà tó lágbára lẹ́nu tọ́jú ọ̀gá wọn nínú náà níjọ́ ìgbé ìdè kọ́lọ́wọ́n bá kọ́dà kọ́lá ẹ̀mí àtẹnukọ́ fún akó níbi gbogbo tí ń jẹ́ fìtínà pátá. ìfisà ìtọ́nà ọmọ sọ ni pé dáadáa ju ọlọ́wọ́n bá inna Allaha wa'adakum wa'dal haqq ẹlẹ́dàá ń ti báyìí sàdéhùn òdodo wọ̀ wa'adtukum iná ti báyìí sàdéhùn fún akhlaftukum tọ́ èmi ti yà pa àdéhùn tí mo báyìí dé wọ́n máa ká mi ní alaykum min sultan èmi ò lágbára kan tí mo fẹ́ fà lórí yín lónìí o mi ì sì dé ní agbára kan tí mo fà lórí yín náà láyé náà ju pé ilá àjà òkùnkùn mo pè yín láyé ni ike ẹsẹ tèmi fọsẹ jẹmùtòmọlì ẹsẹ jẹ pé yín lásán bẹ́ẹ̀ bá jẹ pé kò sí tí ń fi yín ṣe mo pè yín lẹ dáhùn wọlé àtẹlẹ òmùnì ẹ má bú mi o wọlé ó mú àǹkúta kò ara yín ni kẹ ẹ máa bú ṣètọ́nà ọmọ sọ bẹ́ẹ̀ fáwọn ẹni ìdọ̀tọ́ bá ti jọ gbèdé so ma ana bi musrihikum wa ma antum bi musrihi in ta wa lónìí tẹ́mi wà nù ẹ tẹ́mi wà nù ẹ lónìí ẹ lè gbà mí o èmi náà ò sì lè ṣe kí ni o èmi náà ò lè gbà ní subhanallah in tí ó jẹ́ ìṣẹ̀ fún alámọ̀dé gbogbo ẹni tí ń ṣiṣẹ́ láyé òun náà lélẹ́yìí níta fi sọ lẹ́nu pé kó kálukú wa náà káwọ́ táǹtì kí táǹtì tọ́ba ti jẹ́ pé yẹ̀yẹ́ báyìí náà ni jẹ́ pé ṣe ìtọ́nù ni ẹ̀jẹ̀ ajáwọ́ èyí tí gbogbo mùsùlùmí tí wọ́n ń pèpè sí nìyẹn pé ẹ jẹ́ ká jáwọ́ tí ọ̀dà ní tí òwúlò tí òsùn à ẹ dákun ẹ ajára nù kó níbẹ̀ ọlọ́run ọba ìrètí ọlọ́ọ̀fẹ́ ká máa wùwà tí ọ̀dà kò fẹ́ ká ṣe tí ọ̀dà ní ìdáǹpé ní ẹ̀sìn lójú tiwa tó ti fọ́lọ́run ọba ìrètí ọlọ́ọ̀yọ́nú sí gbogbo àti ajẹ́ mùsùlùmí níbí báyìí ó rárá wàhálà ìdààmú ìfòòró ìpáyín kéke ìgbé wípé kó ń kálukú kọ́ máa ń dín dín kẹ́ńjẹ́ ká parapọ̀ láti fi ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ṣùgbọ́n sẹ́ ẹ̀ mọ̀ pẹ́ni tí ń wóríire fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn òun gangan lọ̀tọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn dókítà tó fẹ́ tọ́jú èèyàn tó fún yàn lábẹ́rẹ́ tó fẹ́ báyàn fọ ojú èlò òun gangan lọ̀tá aláàárẹ̀ ṣùgbọ́n nígbà tí àlàáfíà bá dé tán ni ó tó wá ṣẹ̀ṣẹ̀ mọ̀ yìí pé a àti dáadáa ni wọ́n fẹ́ fún mi àtòrìrì ni wọ́n fẹ́ fún mi tọ́ba dàlù kìí àmà àwọn ẹni wọ́n kígbe gbé wọ́n máa sọ báyìí pé ìlẹ̀ òkúnnà nẹ́sìmọ̀ àwọn àkìlò máa kúnnà fi àbúrò àdùsà yìí tá a bá gbọ́ táwọn àfáà yẹn wíyé dáadáa ni ní tí wọ́n pè wá síta lágídí yẹn ká bá a bá gbọ́ tá a wá ṣe làákàyè tá a lóye tá a ṣe làákàyè pẹ̀lú ẹ̀ ìyá náà sẹ́yìn rè òní kò ní tọ́ sáwọn. eléyìí ojúṣe àwa mùsùlùmí tá láti máa ṣe fáwọn mọ̀lẹ́bí wa àwọn alásùnmọ́ wa àwọn yẹn wa ara wa a máa tù wọ́n kù nínú ìyá náà ọlọ́wọ́n ọba a máa tù wọ́n kù níbi tọ́lọ́wọ́n ọba ìdìkẹ́ yóò sì máa yàwòrán ẹ̀sìn ẹ̀sìn wa yóò máa yàwòrán rẹ̀ fáwọn èèyàn ní ìyàwòrán kan tó ṣe pé kò ní dáa púpọ̀ rárá bó ti kọ́ ma yóò máa yàwòrán rẹ̀ ní ìrísí káwọn èèyàn òkè sá fún Islam ṣùgbọ́n o ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ti ẹ̀sìn Islam lẹ́sìn tó dára ẹ̀sìn lọ́síwájú ẹ̀sìn rere ẹ̀sìn tó dára ẹ̀sìn tó rẹwà ẹ̀sìn tó gúnrégé ẹ̀sìn ìmọ̀lọ́run ọba lọ́kàn ṣoṣo òun náà ni ẹ̀sìn Islam lójú àwọn ọ̀tá bí ìsìlámù ṣe rí bí jàǹdùkú òun náà ló ṣe rí lójú òsì wọn ṣùgbọ́n lójú ẹni tí ń tẹ̀sí ọmọ fún òun ṣe kí ni o òun ò ti jàǹdùkú oníkálukú òun náà ni yọ máa tó ti nǹkan tó ṣe pé lóhùn sí ṣùgbọ́n tó bá dàrú ṣèyá mà ẹni tí ọba ti lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá yóò fojú wì náà ìyá ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá ti ọlọ́wọ́ ọba fúnà kó ti àánú pé ní àtẹnukọ̀ kan wá gbọ́ àtàjẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká tètè sáré wò ní gàràgà nínú ẹ̀sìn ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá ìtòkùn ẹ̀sìn ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá tó gbé kalẹ̀ nínú Islam Islam ti di ẹ̀sìn tó dára tó rẹwà tó gúnrégé islam wa yọ náà ọba ilé gbẹlẹ ọmọ papọ̀ lórí lórí òkú márùn ìjẹ́rìí pé kò sí ẹnìkan sí ìjọsìn tọ́sí lòdòdó àfọlọ́wọ́ ọba ilé gbẹlẹ bákan náà ìjẹ́rìí pé dáadájú àlẹ́gbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹrú sí ọlọ́wọ́ bá ní òjíṣẹ́ rẹ̀ ni bákan náà ìmọ̀ gbẹ̀rún dó ìmọ̀ yọ zaka ìmọ̀ gbàwẹ̀ Ramadan àti ìmọ̀ lọ hajj ní ìpìlẹ̀ márùn àwọn ìwà tí ó sì máa ṣe àtúnṣe inú ọkàn èmi àtẹnìkọ̀ kan wa bákan náà tí ó sì gbé gbogbo ìṣesí wa tí ó gbèdú dáadáa ìjẹ́rìí pé kò sẹ́nìkan tí jọ sọ́sọ́ lódodo àfọlọ́wọn ọba ìlú fiọ́lá òun náà nípa jẹ́ ọjà sẹ́kù níbi ìmọ̀ wá ìjọsìn fún nǹkan míì lọ́yàtọ̀ sí ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàjù lọ gbogbo yòówù táwọn èèyàn jọ́sìn fún lẹ́yìn ọlọ́run onílà akáì ti ní ọ̀pá gbogbo àwọn nǹkan wọ̀nyẹn sí yóò sì dúró sí ọlọ́run ọba ìlú fiọ́lá orílẹ̀ ní fún mùsùlùmí o tọ́pa ẹ̀dá títí òsìn ẹ̀dá tí wọ́n lọ sin ọlọ́run ọba ìlú fiọ́lá nìkan ṣoṣo ìtumọ̀ pé dáadájọ́ alẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rú sí ọlọ́wọ́ bá ní òjíṣẹ́ rẹ̀ ni. òun náà ní wípé gbogbo ìròrí tẹ́lẹ̀ tó bá lóhùn ní nínú ẹ̀dọ́ mẹ́ẹ̀dẹ́nìyàn níbi lọ́pàá gbogbo ìròrí yẹn sófo nítorí ìlànà ti alẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wa ala wa sallam eléyìí ìjẹ́rìí kí alẹ́kọ̀ọ́ Muhammad sallallahu ẹ̀rú sí ọlọ́run òjíṣẹ́ rẹ̀ ni. a máa tẹ̀lé níbi sọ́pa àti gbogbo sánẹ́bí àyàfi pẹ̀lú lànà tí alẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam tó mú wa báyìí sì lọ́nà ọba ìlẹ́kẹ́ ló fi wá léèrè nípa rẹ̀ yóò sì tún bí àwọn òjíṣẹ́ nípa rẹ̀ ọlọ́ni á béèrè fala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin ọlọ́ni láwọn tá a rán ní yàn sí á béèrè lọ́wọ́ wọn o tí wọ́n ti tẹ́ àwọn òjíṣẹ́ náà tá a fi rán á béèrè lọ́wọ́ wọn ẹjẹ́ ara ti ọjọ́ tọ́lọ́ wọn máa béèrè bẹ́ẹ̀ o wípé tí wọ́n jíṣẹ́ fún wa bákan náà tí àwọn òjíṣẹ́ nígbà wọn máa béèrè lọ́wọ́ àtọ́bátà lè yá ma wá sí èméjì nípa pé gbogbo ẹni yóò tọ́ bá mọ lọ́wọ́ bá ìrẹsì ọlọ́lọ́kan tuntun níṣẹ́ lọ́kàn rẹ̀ ó rìnlẹ̀ pẹ̀lú Islam ọkàn yóò sì máa balẹ̀ pẹ̀lú Islam gbogbo tí bá ń ṣe yóò mọ ní ìrànkan pẹ̀lú ìrànkan dáadáa sí àwọn tẹ́wọ̀n yìí lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìrẹsì ọlá nítorí pé ẹni bẹ́ẹ̀ ń tẹ̀lé lánàá àwọn ànábì ọlọ́run àlẹ́ ìsọ̀lá ó sì yapa sí ìlànà àwọn tó ti fọ́n jẹ́ ẹni àná tí wọ́n ti sọnù ẹ jẹ́ ká wọlé ẹni tí ń sin nǹkan tọ́lọ́wọ́n ọba ìlú ìjọlájà àti ẹni tí ń sin ọba tí ó dá gbogbo nǹkan pátá tá a wá lẹni tó nílà àká ìsàlẹ̀ tó lóye nínú méjèèjì ẹ jẹ́ ká náà ká gbé méjèèjì ká gbèsè ẹ̀jẹ̀ ara wọn. ìmọ̀ kírun lọ́jọ́ òkú ẹlẹ́ẹ̀kejì òun náà tún rọrùn púpọ̀ ó sì rọ̀ púpọ̀ jù òun náà ti di àǹfààní pọ̀ fún ọkàn àti ara wa àdáni wa àti fún àwùjọ wa kíkírun ó ṣàǹfààní ó wúlò bákan náà ó sì ń tún ṣe ìdámọ́rán sáàárín wa àti sáàárín ẹlẹ́dàá wa ní ọjọ́ tó ṣe gbé ní atẹnifọ̀ kan wa tá à ń kírun bá tẹ́ kírun fọlọ́n bá a tẹ́ dìde kírun à ń kírun pẹ̀lú bẹ̀rù ìpayọ̀ ọlọ́run bá lẹ́sìn tí wọ́n súnmọ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú tọ́lọ́run ti ló fún wa à ń bí ọlọ́run ọba ìrìnkì ọlá ní bùkátà ayé wa bùkátà ọ̀run wa ẹ̀sìn wa ń gbèrú ń dàgbà sí gbogbo ẹ̀sẹ̀ wa ti ń lọ sílẹ̀ ń lọ sílẹ̀ ń lọ sílẹ̀ à ń nípa báwọn ẹni ni ẹ̀sìn wa ìrún wa táǹkì ń pọ̀ òun náà ní ká yọ ìpín kékeré tá a ti mọ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba téèyàn yọ nínú dúkìá èèyàn gbogbo láti fi ṣúgà àwọn ọmọ àyà wa tí wọ́n jẹ́ ọmọ àyà wa nínú ẹ̀sìn eléyìí dáadáa ìsìláàmù ló ti gbé eléyìí wá pé wá ló fi ń rọrùn pé eléyìí ó sì ṣe àǹfààní púpọ̀ yìí ti máa ń fọ ẹni tó máa yọ zàká zàká máa fọ onítọ̀ ọmọ kò níbi gbogbo àwọn ìwà rẹ̀ rẹ́lẹ̀ ìwà ìdọ̀tí yóò sì tún máa fọ ọmọ kò níbi àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi dáadáa ju zàká ńṣe ní máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí omi ṣe máa ń pa òrònà ìpín kékeré tó lẹ púpọ̀ nínú dúkìá rẹ̀ ìdẹ́ẹ̀rin dínárù ni nínú dáàbò nínú owó góòlù bákan náà díríàmù márùn-ún òun náà lọ jẹ́ nínú owó fàdákà ààwẹ̀ oṣù Ramadan tá à ń gbà òun náà oṣù kan ṣoṣo nínú oṣù méjìlá eléyìí ó sì máa jẹ́ pé akọ̀ nígbò níbi jíjẹ àti mímu àti gbogbo ntọ́ka wa kò káàdà sí àti ìfẹ́yàwó àti ìsúnmọ́yàwó wa ní gbogbo ọ̀sán gẹ́gẹ́rẹ́ Ramadan láti fi súnmọ́ ẹlẹ́dàá wa àti láti fi ṣe àtìsíwájú fún ìyọ́nú ẹlẹ́dàá wa lórí gbogbo àwọn nǹkan tó ṣe yí pé ọ̀kan wa ń fẹ́ láti fi wá àǹfààní tọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ̀lá hajj lọ sí olúwa tó di ẹlẹ́ẹ̀kan ẹ̀ka tuntun lòun lọ́jọ́ ọ̀ràn yàn nínú gbèsè ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé ní tọ́lágbára ọlọ́run ọba ní kọ́lá ọ̀la fún yóò dojú kọ́lé olúwa lẹ́sìn ọ̀nà sin ọlọ́run ọba ìlẹ̀kẹ̀lá pẹ̀lú gbígbé ọlọ́run ọba ìlẹ̀kẹ̀lá ni gbogbo wa náà máa yí ní nífẹ̀ẹ́ sí ni níṣẹ́ nílé ẹni ò ní máa jìnnà irú irú ẹni bẹ́ẹ̀ tá a bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba ìlẹ́jọ́ lá tọ́nà wa kẹwàá tá a lówó ọ̀yẹ́ kí ọlọ́run ọba ìlẹ́jọ́ lá ọ̀yẹ́ kó jìnnà sí ẹsẹ̀ ní àtẹnìkọ̀ kan wa á ọmọ sí o fẹ́ni tọ́nà ọba ìlẹ́jọ́ lá wa ń kẹ́lí mùsùlùmí lẹ́gbẹ́ ọlọ́run fún láǹfààní òkè fún lálàáfíà ara láti lọ sí ìjọsìn ṣùgbọ́n tó ta kéde àti ìsìn ọlọ́run ọba ìlẹ́jọ́ lá ní àwọn oṣù ti ìyára tó tóbi ní islam ó jẹ́ ìyára tó tóbi fáwọn mùsùlùmí bákan náà nítorí pé islam yìí ń pàṣẹ pẹ̀lú gbogbo ìwà tó dára ìwà rẹlẹ̀ ìwà tó jẹ́ ìwà àpọ́nlé ìwà àbọ́lá ìwà tó dára islam pépè lọ sílẹ̀ gbogbo tí ó ti dá nínú wa ìwà tó jẹ́ ìwà ìwà burúkú tí ọ̀dà islam ṣe kí ni o ó ti kọ̀ fún wa ó ti pa á láṣẹ pẹ̀lú ká máa lọ síwájú pẹ̀lú gbogbo tí orí dáadáa tó wà nínú rẹ̀ tí ó sì ní sí àbúrò kankan nínú rẹ̀ ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó òun náà lòun gbé ilẹ̀ kalẹ̀ fún wa òun tẹ́ ilẹ̀ pẹ́rẹ́tẹ́ ọlọ́ni ẹ máa rìn ní gbogbo àwọn agbègbè ilẹ̀ tẹ́ ti máa jẹ nínú ìjẹ̀mú tí ń bẹ nínú rẹ̀ ọlọ́run ọba ìlẹ́jọ́ láti sọ pé òun lòun dá gbogbo tí ń bẹ lórí ilẹ̀ òun dá fún alápapọ̀ ọlọ́run ọba ìlẹ́jọ́ láti sọ fún wa pé òun tẹ́ gbogbo tí ń bẹnu sánmà sílẹ̀ òun ọlọ́run ọba ìlẹ́jọ́ láti tẹ́ gbogbo ẹ̀rọ fún wa Muhammad sallallahu alaihi wasallam ó ti jẹ́ bóyá pé mùmìnì tó jẹ́ alágbára tó yakin ó sì lóore òjò ẹni tó jẹ́ tọ́jẹ́ ọ̀lẹ́ lọ ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé oore dáadáa ń bẹ lára kíní kejì wọn látara ìjẹ́ ìgbàgbọ́ tó ti gbé ibẹ̀ lára kíní kejì wọn ìjọ fi dúra wọn lọ òun náà ní ìyá àfin tẹ́nìkan ti yà ojú àlejò sọlọ ní sojú kòkòrò lórí tí ó gbọ́ àǹfààní bá ìwá ìrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́lá mọ̀ ti ká gara rárá bó ti kọ́ ma bákan náà tí nǹkan ti bá ọ tí nǹkan tẹ̀lẹ̀ sí ọ wọ́n ti máa sọ pé kápé mo ṣe báyìí ni kápé mo ṣe báyìí ni ìbáṣẹlẹ̀ báyìí báyìí báyìí báyìí ni ìbáṣẹ rí àdẹ́bí sọlọ́lá àdìsọ́lẹ̀ ó ní torí pé gbólóhùn láwọ́ ṣe ń bá de báyìí ni orí máa ń sílẹ̀kùn ṣẹ̀ṣẹ̀ ọ̀nù máa ń sílẹ̀kùn ẹ̀kalẹ̀ ni ọlọ́ olówe òun náà ni gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí òun náà ni yọ máa yé ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ọ́lá òun náà lọ́ba tó ṣe pé bí ṣe máa ń ṣe nǹkan rẹ̀ ọ̀nà ọ̀tọ̀ ọ̀nà ara lọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ọ́lá máa ń gbé nǹkan rẹ̀ gbà gbogbo ọ̀nà tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ọ́lá bá ti gbé àlámọ̀rí mùmíníkà mùmíní ọgbà ìkówó lé lọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ọ́lá fi ṣe fóun pàápàá jùlọ táwọn tí wọ́n jẹ́ olùmọ̀ tí wọ́n bá ń bẹ láàrin wa tí wọ́n sọ pé báyìí ní ká ṣe báyìí ní ká ṣe ẹjẹ́ àtọ̀ báyìí ẹjẹ́ àrìn báyìí wọ̀nlọ́ọ̀nì tí ẹ̀mí wa bá mọ́ tọkàn wa mọ́ tá a ti gbèrò dáadáa kò sí tí ó ṣẹlẹ̀ sí wa lórí àlámọ̀rí yẹn tí kì í bá sọ níwájú ọlọ́wọ́n ọba ìrètí ọlá tòtòrí di eléyìí àtúntò fún gbogbo ayé pẹ́tọ̀ ọlọ́wọ́n ọba ìrètí ọlá àrántí rẹ̀ yóò máa kọ́ lórí ẹni tó bá dúró sọ ọlọ́wọ́n ọba ìrètí ọlá ẹni tí ó ti dúró sọ ọlọ́wọ́n ọba ìrètí ọlá ń ṣe nbọ ẹni bẹ́ẹ̀ tọ́lá wọn bá ilé kí ọlọ́ba rẹ ní rẹ sí kò sí nǹkan kan tí ó ṣe ju kó dúpẹ́ fọlọ́wọn bá kó tún máa fi ọlọ́wọn bá ilé kí ọlá pé fọlọ́wọn kọ́dà kó sì àánú fóun kó tún ṣe dáadáa fóun kó tún mú òun dúró lórí dáadáa tó ṣe fọlọ́wọn bá ilé kí ọlá tó ṣe fóun. bákan náà tí ìní ìbátan ṣẹlẹ̀ sí mú mi ní ìṣèlú yóò tún ṣe sùúrù yóò láti mara yóò ṣe sùúrù yóò pa fọlọ́wọn bá ilé kí ọlá yóò sì fi ọlọ́wọn bá lílà kó o níbi gbogbo tí jẹ máa burú àti ìṣòro àti ìdààmú àti àdáwò tọ́lọ́wọn bá ilé kí ọlá mú wá tó ṣe kó fi kan

ó fà fún kálukú akáwòye láti orí ara wa dáadáa pàápàá jùlọ gẹ́gẹ́ bí n ta sọ níjẹjọ gbogbo àtàjẹ́ mùsùlùmí ẹ jẹ́ kí ọkàn wa kó balẹ̀ ẹ sì jẹ́ kí òye wa kó pé ẹ jẹ́ kí làákàyè wa kó wálé ẹ jẹ́ ká mọ ntáǹtì ẹ jẹ́ á máa ro ẹ̀sìn wa dáadáa ká mọ̀ pé ayé tá a wà níbẹ̀ yìí ayé yìí ó dópin jọkàn inú kápú sójú ọ̀nà ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tàbí pé yóò sì kù sí wòmí ìkànnì méjèèjì lè yóò dé tòótọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá bá ti délẹ̀ kò síbi tá a rí pẹ́ sí á ṣe ìgbésẹ̀ bó ti tó àti gẹ́gẹ́ bó ti yẹ náà alihamudulilayi wípé gbogbo wa tá a bá jẹ́ olóye tá a jẹ́ ẹlẹ́kọ̀ọ́ tá a sì jẹ́ pé àwọn ìṣesí tó tẹ̀lẹ̀ yìí a bá ń jẹ́ ẹni tó wà ní àwọn àyè kọ̀ọ̀kan tí tẹ̀lẹ̀ yìí tẹ̀lẹ̀ ọlọ́run ọba ìlẹ́jọ́ látó ní olùjẹ́rìí ọba táyé pé jẹ́rìí lọ ó tó ní ó tó ní olùjẹ́rìí wípé gbogbo tó lè fa wàhálà gbogbo tó lè fa fìtínà òun náà la dé náà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àgbàdo bóyá torí ògùn tá à ń ṣe lọ́dọ̀ àwọn ẹni yẹn ní ìfàtọ́pọ̀lọpọ̀ fi ń sọ pátápátá ẹni tó bá sọ aburú kan nípa mùsùlùmí ìsẹ́yìn ní tí ò nímọ̀ nípa rẹ̀ ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ládàpọ̀ wà mú rẹ̀ níbẹ̀. ọlọ́run pé Islam ẹ̀sìn àlàáfíà ni o kò síbi tá à ń pè pèsè tó ju àlàáfíà lọ gbogbo àwọn mùnáfìkì tí wọ́n ń darapọ̀ mọ́ àti sọ pé mùsùlùmí làwọn tó ṣe báwọn ni wọ́n sọ̀rọ̀ Islam láburú lórí Facebook tí wọ́n sọ̀rọ̀ Islam láburú lórí gbogbo àwọn ẹ̀rọ ayélujára yòókù tó ń sọ̀rọ̀ ìsìlámù lágbóró ọlọ́run in tó tóbi inú àdáhùn dákun balẹ̀ bíi àwọn. torí pé ní ìsìlámù sọ ni pé yá ayọ̀ alẹ́bí ni àmọ́nù ìjà àkùnfàṣe kùnbí nẹ́bà in fọ́tẹ̀bà ìyanu ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo táwọn pòkì kan bá wá o ẹ wádìí o pàtó fi ṣe wàhálà máa fà á ìkọ̀ mìíràn nìyí lẹ́wọ̀n àti ẹni tó ti pé ẹ̀ máa kábàámà lórí iṣẹ́ bá ti. subhanallah oríṣiríṣi nǹkan la gbọ́ oríṣiríṣi nǹkan la gbọ́ àwọn kan sórí facebook ní ìkan nínú àwọn tó pèrè lóníròyìn nínú ìlú yìí bíi pé àwọn sẹ́ẹ̀tì kan nínú àwọn mùsùlùmí wọ́n sọ fáwọn olóró ọ̀gbọ́dọ̀ sóró wọn tọ́ba jẹ́ abáwí bẹ́ẹ̀ ó kù wá kọ́lọ́ tá àbáwí bẹ́ẹ̀ ó kú ẹni ẹ̀ ó kù kọ́lọ́ ọba ìlẹ̀kùn tora wa ń tètè wa ẹnìkan kan ò ṣe kí ni a ti tiẹ̀ nìkan kan lọ́wọ́ kí ọmọ tètè ẹ̀ ṣùgbọ́n kẹ́ni tí ń ṣe tiẹ̀ náà ọmọ fi tiẹ̀ ọmọ fi di wa lọ́wọ́ ní sọ nínú ìlú wa iná lérí ara àwọn tẹ̀ pé àwọn dúpẹ́ o àwọn sì kí àwọn oníṣẹ̀ṣe wípé wọ́n kú àṣeyọrí lórí kíkí ọwọ́ ọmọ mùsùlùmí. subhanallah tó tọ ọmọ bíbí padà bọ̀ sí ọjà sí alámọ̀rí tara rẹ̀ tọ́mọ tọ́lọ́ ọba ìrẹ̀kẹ́ ló fi ṣe. tí kò da kò sọ́kọ̀ yẹ kó jẹ́ pé bàbá tiẹ̀ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí wàá gbégbé lẹ́yìn ká máa béèrè dáadáa pé kí ni nǹkan tẹ̀lé. bó tilẹ̀ jẹ́ fẹ́rú yẹn lẹ́nu àárọ̀ yìí wọ́n ló ti padà sọ nǹkan míì tá ń rí ó tún padà ń sọ nǹkan míì tó gba padà gbá méjèèjì sẹ́gbẹ́ ara wọn ẹ̀wùn tọ́tẹ̀lẹ̀ ẹ̀wùn tọ́tẹ̀lẹ̀ ọ̀padà ń sọ nǹkan míì ṣùgbọ́n tá a fi láǹfààní ká tọ́ òní pé fún kálukú wọn tó máa gbé nǹkan sórí ayélujára wọn náà ẹja páyọ ọlọ́run ọba ìlẹsẹ ọlá ẹja bẹ̀rù ọlọ́run àìmọ̀ yẹ lómi ni ó ti wo tàkọ́kọ́ yẹn tí ò ní ṣe kíni o tí ò ní wẹlẹ ìkejì mọ. gbólóhùn yẹn sì ní gbólóhùn tó lágbára ni gbólóhùn tó lágbára ni gbogbo ata àjọdọ mùsùlùmí gbogbo aláwọn facebook o obìnrin lóbìnrin làwọn olórí facebook. sẹ́nu eléyìí ọ̀rọ̀ bàtàbàtà yẹn tẹ́ ẹ bá lórí facebook kí ni àwọn nǹkan tẹ́ ẹ rí àwọn oríṣiríṣi èsì wo lẹ ti fún rẹ níbẹ̀ lórí lórí lórí Facebook gbogbo wa wòran náà ni o orí kọ́mẹ́ntì ń kálukú wa agbàdéwò àrí kọ́mẹ́ntì kan tó ní ìtumọ̀ kankan lórí Facebook yẹn o kí wá ní àǹfààní ìmọ̀tẹ́ ìmọ̀ ń pa rẹ̀ kí láǹfààní fóònù tọ́nà ọba ìdíkẹ́ lágbélé yín lọ́wọ́ tẹ́ẹ̀ ní sọ̀rọ̀ tó lágbára náà kọ́ bá ṣe dáadáa fún kanáà àwọn afáwa ó gbìyànjú ó kó àwọn ìtọ́ lágbára fẹ́ nìyẹn bó tilẹ̀ jẹ́ pọ́rọ̀ òun tó wùn. ìgbà náà wọ́n ń tọ́ tẹ́lẹ̀ yín ètò ń gbé nìtorí sórí facebook padà ẹ dákun ẹjẹ àmọ́ sáǹtì ẹjẹ àmọ́ sáǹtì ẹjẹ àmọ́ sáǹtì àwa tá mùsùlùmí àwa gángan fúnra ara wa lọ́ta ara wa ẹ sì mọ́ gbàgbé pé tí ẹ̀gún bá ti ń débi yúùyù ni wọ́n lọ fẹ́ yọ àwọn òní fìtínà kata àfà pẹ̀lú ẹni kankan o àní fìtínà kata àfà o ọlọ́run ọba tó ní olùjẹ́rìí òun lọ́ba tó ṣe pé ó rí gbogbo nǹkan pátápátá ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn agbófinró wa tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n jáwọn ẹni wọ̀nyí wọ́n tó ní olùjẹ́rìí pẹ̀lú nǹkan tó dùn wọn náà rí àwọn ọmọ wa hun sọ ni wọn hun sọ bẹ́ẹ̀ àwọn tí ó ń wò ti jẹ́ pé ààyè yìí gangan fúnra ara rẹ̀ déètì ọlọ́kọ ọyọ yìí a mọ̀ pé déètì ti wà níbẹ̀ tó yẹ pé àwọn èèyàn máa ń jókòó ààyè bíi ilé kan bẹ táwọn èèyàn máa ń jókòó wọ́n jókòó mára ṣọ́ọ̀bù pẹ̀tẹ́ẹ̀tì yẹn àwọn èèyàn jókòó ní jókè kínní wọ́n sì jókòó ní ọ̀dọ̀ bàbá amújélébu lókè ààyè ìjókòó ni tẹ́lẹ̀ àwọn tílé wọn sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ akọ́kọ́ ẹni tí wọ́n lẹ̀ lóko ń jọ ìyàwó ọlọ́pàá kúkú díẹ̀díẹ̀ lóní ẹlẹ́ni ẹlẹ́ni tó kò níwájú ilé rẹ̀ wọ́n sì tẹ òkò mọ́ ní kókósẹ̀ ní kókósẹ̀ tọ́kọ́ pẹ̀. subhanallah ilé ìdẹ lọ́dá wà láàlẹ̀ tí kan náà ọmọ ya sọ pé à ah, wọ́n mọ̀ ti ya wọlé wọ́n mọ̀ ti ya wọlé orí títì lẹ̀ ń gbà lọ kí lábùrọ̀ sọ̀kalẹ̀ wá bá wa ẹ gbogbo machine wọn tuntun machine. wọ́n wá ń lé wa títí wọ́n lẹ́kùn wọ́n lẹ́kùn tá a fi padà sí ara mọ́ṣáláṣí pé àfẹ́ ah, wàhálà àfẹ́ ah, wàhálà. ó tún wá dàbí pé wọ́n tún fẹ́ wá wá ká wa mọ́ mọ́ṣáláṣí ká wọn jìnnà wá wọ́n máa ya wá sí ń bọ̀ wá jẹ́jẹ́ ẹsẹ̀ tí ń bá ti bọ̀ wá wọ́n sì gbé àdá wọ́n gbé àdá wọ́n gbé àdá wọ́n sì wọ́n sa díẹ̀ lórí lákọ̀ọ́kọ́ sa lẹ́lẹ́kẹ̀tì wọ́n gbé ẹlẹ́ẹ̀kẹta sókè wọ́n fẹ́ sa gidigidi ọwọ́ lẹ́sìn ọmọ yẹn gbé sí gbogbo sáà sí gbé egun yẹn sì gbé pápátá ọwọ́ àpò ẹran díẹ̀ níbà yìí pé mo wọ ọmọ náà dùn. ṣé ló ń kà tó bá jẹ́ pé ló ń kà ní nílùú sẹ́yìn ẹlẹ́bọ̀ kankan ò tó wa. tọ́ba jẹ́ pé abẹ́ ṣe wọ́n ń sùtà abẹ́ ṣe wọ́n ń jàǹbá níjọ yẹn aláǹfààní ṣùgbọ́n Islam ẹ̀sìn òtítọ́ ẹ̀sìn ni gbogbo ẹni tí ẹjọ́ máa ya wa gbogbo ẹni tí ẹjọ́ máa tẹ̀m̀bẹ̀ lábẹ́ kápá wa tó ń o o Allahu a nà mọ̀ nítorí kọ́nà lè mú ọ̀rọ̀ kátó fẹ́ kọ́ o. àyíjẹ tó kú níjẹta wọn làwọn mùsùlùmí alọ́bánulẹ̀ apáni tọ́ba jẹ́ pé alọ́bánulẹ̀ apáni ó kù wọn kọ́ ẹni tí ń gbẹ́jọ́ káàkiri òun náà lọ tún dá gbogbo wàhálà ilẹ̀ nígbà táwọn èèyàn ṣe gbìyànjú láti lọ bá wọn pé lọ ẹ má la nǹkan mi lọ kóòtù yìí àsìkò báyìí jáde àsìkò báyìí ọmọ yìí sọ wípé ọmọ olóró sọ fún olóró pé ẹ má dán wò ọmọ onífọwọ́ sọ fún olóró pé ẹ dán wò ìjọ náà lọ gbogbo àwọn actions rẹ̀ tó ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ alákọsílẹ̀ o gbogbo ẹ lọ́wọ́ ní àkọsílẹ̀ òun kálukú wa ẹ dákun ẹ já máa ń tá a máa ń tọ ẹ súnmọ́ àtọ́rọ̀ kan tẹ wádìí tẹ máa ń tó tẹ́lẹ̀ ẹ mọ́ kàmá fẹ́ àwọn ẹ̀yà mùsùlùmí kan tí wọ́n náà pọ̀ níjọ́ ọ̀la dá wàhálà mo sọ fún wa pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé kí ló dé lọ́lọ́kọ́yà àwọn náà mọ́sálásí ọlọ́kọ́yọ̀ ni two thousand and ten september two thousand and ten báyìí ni wọ́n ni wọ́n commission mọ́ọ̀sì yẹn two thousand and ten eleven twelve thirteen fourteen fifteen sixteen kí ló ṣẹlẹ̀ bí ìbá ti sọ̀rọ̀ àwọn eléyìí fún ṣe kí o fún wọn dáwọ́ aláàlẹ́ ní sixteen gbogbo àwọn àsìkò yẹn àsìkò tó ti ń bọ̀ wáyé tó fi dàsìkò yẹn tí ò sí wàhálà yẹn ṣé àwọn dẹ́sọ̀ pàǹpà wàhálà kan mọ́ ni àwọn èso ọ̀yàn o ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlámà ibi àlàáfíà là ń pèsè sí wọ́n lọ béèrè gbogbo ibi tá a gbé rí gbogbo ibi tá a ti ti sẹ́rí wọ́n lọ béèrè àìsàn òfin náà. ṣùgbọ́n bóò ni wọ́n ti wá ṣe títí títí tí wọ́n máa kàn wá kàn wá kàn wá láti máa wòrán. rárá kò rí bẹ́ẹ̀ o rárá kò rí bẹ́ẹ̀ ọmọ ìyá wa kan adára májà lòun jẹ́ mo ní dákun tẹ́tẹ́ yẹn bá tọ́ ọ létí ṣé bóò níjà ó ní ìta tèmi ìdádé bẹ́ẹ̀ ẹjẹ́ àwọn tá àti àwọn tá a jẹ́ mùsùlùmí wọ́n wọ́n àyè àwọn ni wọ́n kọ́kọ́ ya wọ́n ya wọlé wọ́n kọ́kọ́ sọ̀kù wọ́n ti jà bọ́ wọ́n ya wọlé wọ́n sọ̀ kalẹ̀ lórí títí yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi òkò lé wa dáadáa. ó ti bí ẹ̀mẹ́jì bẹ́ẹ̀ gbogbo yín rí nígbà tí ọmọ ní jẹ́ kọjá ọkọjá gbóngbó àbí kinní kan òun gbà jẹ́ lábàá yìí ó pè tẹ̀lé ọmọ níjẹ́ yẹn ọmọ níjẹ́ sọ pé ẹjá bò wọ́n. wọ́n lọ àrẹ sọ ọmọ níjẹ́ ọmọ níjẹ́ sọ pé ta kí lòun ṣe kí lòun ṣe ìwọ kí ló dé ọmọ tó dé. ẹ máa jẹ́ ká mọ sáǹtì o ẹ jẹ́ àmọ́ sáǹtì àwọ̀ àwọ̀ yẹpẹrẹ nìkan kan ìtẹ́nì kankan tó sọ yí pé kẹ́nìkan ọmọ ti díẹ̀. ìbí wọn gba bí ìlọ́bọ ọ̀pẹ lórí méjì sáà lé wọn ni ṣèbójú ọ̀nà ìjọba ni wọ́n ń lọ. kódà ń gbà ní ìgbà tí wọ́n bá ń bọ̀ tí wọ́n máa lu àwọn ìlú wọn yẹn àwọn ọmọ kan tún máa lu kọjá bíbà ìta bá sọ ta òpin lè fẹ́ fa fitna á sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìsìlámù bá àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ gbé ọba àwọn tí wọ́n yẹ ṣe mùsùlùmí ọba àwọn pé òǹkàlùkù wà láàyè rẹ̀ òǹkàlùkù ó ṣe tiẹ̀ àwa ń sọ fún ẹ tó bá fẹ́ sọ̀rọ̀ àgbẹ ọmọ ṣe o tóró ọmọ àgbẹyàn kó gbéyàwó rẹ̀ kó gbọmọ rẹ̀ kó gbẹgbẹ rẹ̀ kó gbàgbóró rẹ̀ kó gbéyàwó rẹ̀ nítorí lè mú ọmọ àtọ́tọ́ gbàgbé gbogbo títí ìtàn yẹn agboolé ìtàn tóun lè jáde bẹ́ẹ̀ kò sí nǹkan fọsọ pé kí àwọn obìnrin náà má jáde. a sì gbìyànjú pé àsìkò tí wọ́n ń sọ yẹn kò táwọn obìnrin wá tà ní five thirty yẹn tilẹ̀ jẹ́ pé kí ló dé tí wọ́n fẹ́ mọ̀ sí àwọn obìnrin wa mọ́lẹ̀ ìyẹn tó bá ti jẹ mọ́ nǹkan wú bá wọn wọ́n èyí tẹ́lẹ̀ ta gbangba wọ́n èyí tẹ́lẹ̀ ojúmọ́mọ́ kí lọ́ fòrò ìbọn kálukú wa náà gbọ́tàn eégún oníhòòhò ni ètò dé hòòhò tí ọ̀fẹ́ kófìnà orí ohun tó lọ sátì di ìdí ọ̀gbẹ́ ni ọba ni ah obìnrin èkójú kan o òrùkọ́ ní ìpìlẹ̀ sẹ́yìn ọba mẹ́wàá ti jẹ́ ń ọba tí wọ́n bẹ̀rẹ̀ orò ó tẹ̀sẹ̀ kí ni ó tó dìbò ogori òye nínú ìlú sẹ́yìn tẹ́ máa sọ pé ìsẹ́yìn orò. ẹ jẹun kálukú wọ́n lọ béèrè tán o ẹbẹ dípọ̀ bàbá tó bí yín o ẹ lọ béèrè tán pé ta lẹ tó bí yín lù sẹ́yìn kèé tẹ́bẹ̀ bí àlejò lẹ́bẹ̀ bí nínú sẹ́yìn. kálódé tán ní ìsẹ́yìn orò orò ọmọ ẹbẹ bí ọmọ ọkọ. ó kálukú wa nìjà lọ béèrè ká lè máa yí fokúra ara wa torí ní àná ní bísí kí ló dé tí wàhálà yín pọ̀ bẹ́ẹ̀ sì ni orí kì í sẹ́yìn ìsẹ́yìn oró o bẹ́ẹ̀ náà ṣe màmá nìyẹn o àmọ́ wọ̀ ọ̀mọ́ bẹ́ẹ̀ àìsẹ́yìn láwọn orí kì í mi sáwà mọ́ orí kì í yẹn ni kó kálukú yóò gbé dìde kẹ ẹ dúró gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ọlọ́wọ́n ọba ìrèké ọlá kẹ ẹ sìnà pé ìpìlẹ̀ ni ẹ dátàn padà ẹ kọ ìtàn sórí Facebook bí sẹ́ńtì ń bọ̀ rèé orúkọ ọ̀sẹ́yìn lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ṣe programu lórí rédíò wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fi sọ̀rọ̀ kan ọ̀rọ̀ ìlú sẹ́yìn sẹ́ni kan ní rárá o ìsẹ́yìn èsì olú ẹ̀sìn dẹ́ o ìsẹ́yìn òru ni o. ọlẹ́rú ọlọ́run kan dáadáa lọ́yọ̀ pé ah, àfáà ní ìfẹ́ tipẹ́tipẹ́ tó rò tẹ́ rí àjòjì ni àwọn máa lú ni wọ́n máa subhanallah. ẹ̀jẹ̀ àlọ́ ọmọ ìtàn ó wúlò púpọ̀ bẹ́ẹ̀ni kẹ́ bá fẹ́ẹ́ rẹ̀ wájẹ́ tá a bá ti gbé yẹ kó gba fúnfún ṣe pẹ̀lú tàn yóò gba fúnfún ṣe. àwọn òpin kẹ́ni tó bá fẹ́ ṣe nǹkan o àwọn ò sì gbé ẹnì kankan ààrẹ ààrẹ tẹ̀lé kankan kí wọ́n ti ń borúkọ ajé káàkiri o ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ti wá o ọ̀rọ̀ yìí ti wa lódodo ọ̀rọ̀ ọ̀rọ̀ ti ti ọ̀rọ̀ wa ọ̀rọ̀ lólọ́rọ̀ ti ń bẹ́lẹ̀ mi èdè tèlù musa sulaimon lè tèlù àwọn èèyàn ayọ̀kú lè ṣe kíni o mo yé ṣe ìlú ọmọ làwa jẹ́ nínú mi torí ẹnì kankan kọ́mọ wàá bá ẹnì kankan nu àwọn èso lè àgbé yàn o àgbé ẹ̀yìn kankan àwọn tó ń bá gbé wọn ni kí wọ́n lọ bá pé kí ló ní sẹ́ẹ̀sì gbé sẹ́ẹ̀sì gbé lágbájá ọlọ́run bá lábẹ́ kọ́lọ́run dákun sí àánú pèmí àtẹnukọ̀ kan wa barakallahu li wa lakum fil Qur'ani wa sunnah wa nafa'ani wa iyyakum bima fihima min al-ayati wal hikmah. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين بعد الله gbogbo àtàjẹ́ ló ti ọlọ́run ọba ẹ jẹ́ ká lọ́mọ yìí pé ọlọ́run nìkan lọ́ba tó mọ̀ ọ́ ọlọ́run nìkan lọ́ba tó mọ̀ ọ́ àwọn baba ńlẹ̀ yorùbá náà wọ́n ní bóòlù tẹ̀lé ọ̀la lè má bẹ́ẹ̀ òun ní èémú baba aláwo dífá ọ̀rọ̀ ọ̀run lórí tọ́ba ní pé bóòlù tẹ̀lé lọ́ọ̀lọ́ ó tẹ̀lé tọ́ba dífá ọjọ́ márùn kalẹ̀ ó lè bàjẹ́ ṣùgbọ́n pọ̀ mọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la ni ò jẹ́ kó ní o lè ṣe kíni o kó lè dífá ọ̀rọ̀ ọ̀run kó lè dífá ọjọ́ karùn-ún sí rárá wọn ìmọ̀ kọ̀kọ̀ ìmọ̀ kọ̀rọ̀ ntí ọ̀sẹ̀lẹ̀ lọ́la kò dẹ́dà kàtọ́ máa fọ lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá pẹ̀lú ìrìn lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ nù àyàtúnú al-Qur'an al-Karim wa indahu mafatihul ghaib gbogbo kọ́kọ́rọ́ lẹ́kùn kọ̀kọ́ tọ́lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá yẹn la ya'lamuha illa hu kò sẹ́ni tó mọ̀ àfọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá àti àwọn àyàtì àyàtì àyàtì tó sallallahu alaihi wasallam òun náà ti ká mọ̀ pé ìmọ̀ kọ̀rọ̀ kò sẹ́nìkan tó mọ̀ àfọlọ́wọn ọba ìlẹ́kẹ́ ọlá ọlọ́run tiẹ̀ mọ̀ ọ́ sọ fún mi pé kó lẹ̀ òkun tó àìlẹ́ fún lọ́kọ́ ìbàlẹ̀ sẹ́ńtítàrù tó mi nínú fáyì wọ́n máa máa sẹ́ni ẹ̀sọ́ sọ fún ọ pé kí n bá mọ̀ kọ̀rọ̀ ni èmi ní ìbápọ̀ lóore jù aburú ìbá ṣe kí o ìbá ti tẹ̀lẹ̀ gbogbo àwọn ànábì ọ̀rọ̀ jẹ́ bá máa ń sọ wọn ò mọ̀ kọ̀rọ̀ o ànábì wa Ibrahim alayhi salam kọ̀ mọ̀ kọ̀rọ̀ kọ̀ ara tọ́ bá nígbà tán màláìka wọlé òní lọ máa pẹran fún màláìka torí pọ ọmọ fún màláìka ìjẹun ànábì wa Lútù alayhi salam nígbà tó màláìka dọdọ rẹ ọmọ pé màláìka ni wọn títí sọ fáwọn ìpẹtọ ẹ dákun ẹ má dojú tì mí lára àwọn èèyàn mi o àwọn obìnrin rèé o ọmọ fún màláìka ni wọn ní ìrẹ ìrẹ ló wọn ò lè dọdọ wa wọn ò tó bẹ́ẹ̀ ah lásán ló gba wa ni wọn ò lè dọdọ wa Lútù ọmọ alayhi salam ànábì wa Yaqub alayhi salam kò ní máa kọ̀rọ̀ tó ní máa kọ̀rọ̀ ni ìbá mọ ibi tí Yusuf ọmọ rẹ̀ ìbá mọ ibi tó wà tó ti wá sọ kó títí tójú ẹ̀ ti funfun kò ní nípa kọ̀rọ̀ rárá bó ti wù kọ́ gbogbo àwọn anabi ọlọ́run ti tẹ̀lé fún wọn ni anabi wa Muhammad sallallahu alaihi wasallam tó ní máa kọ̀rọ̀ ni nígbà tí wọ́n parọ́ mọ́ odidi ìyàwó rẹ̀ ìyàwó àyíṣà rọ̀bí ọmọ ọ̀tá rẹ̀ nìyà tí wọ́n lọ bá béèrè ànábì ọmọ bí àyíṣà bọ́pá bọ́pá bọ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ọgbọ̀njọ́ títẹ̀lẹ̀ ṣe kíni o títẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ tó túmọ̀ ẹbí yìí máa fọ̀rọ̀ ta lọ́mọ ọlọ́mọba tó dá gbogbo wa òun náà lọ́mọ. níta fẹ́ fàyọ bíbá yìí pé gbogbo ẹ dákun ẹ mọ̀ pé ní irú ọjà àná wọn ni wọn gbóhùn sí a nǹkan tí ó ṣẹlẹ̀ lórí ọdún kan àwọn fẹ́ sàlàyé ẹ̀ fún wa aláàmọ́ tí ó ṣẹlẹ̀ ń wákàtí kàtàkì kò ní ìtẹ́jú kàtàkì ẹ̀dá kan wà sọ fún wa o ìmọ̀ rẹ̀ ọwọ́ ọlọ́wọ́ ọba ìrètí ọ̀la ló wà. eléyìí sì alẹ́ sì déédé ẹ̀sìn òdodo ẹ̀sìn dáadáa ni ṣé nǹkan afagbọ́n kìíní ni ẹ̀fà gan ẹlẹ́ẹ̀kejì láti kí ni o láti ń bọ̀ ìsìláàmù ò gbé ká sọ ife nìkan gbóhùn síra kan wọ́n á sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ lódìdí ọdún kan ẹ wá sí nǹkan báyìí ẹ sí nǹkan báyìí ẹ sí nǹkan báyìí kálá ẹ dákun àmọ́ ń tọ́jẹ́ kọ̀rọ̀ àmọ́ ń tọ́pamọ́ ọlọ́wọ́n ọba ìlékè ọlá lọ́ba tó máa ń tọ́pa mọ́ àwọn tọ́lọ́wọ́n ọba ìlékè ọlá tó fi hàn àwọn kọ̀ọ̀kan nínú àwọn òjíṣẹ́ rẹ̀ nínú àwọn ànábì rẹ̀ àwọn nìkan náà ló fi hàn òfin ẹlòmíì máa yàtọ̀ sí wọn ọlọ́run sì ti ro wọn lágbára ìdí ànábì àríyìn sọlátù ọ̀sẹ̀lẹ̀m ọlọ́ni alimọ̀lọ́kọ́yì wàlá yóò fi wàhálà ọ̀gbọ́yì ní àhádá ilà mọ̀nẹ́rù sábà wà mẹ́rọ̀ tóòní fa iná wò yẹn tó kùnì bẹ́ẹ̀ yẹ lẹ́yìn wọn ní kọ́lù ìrọ̀ sọ̀dá. tọ́ ọlọ́run ọba ìlú kíọ́lá olọba tó máa kọ̀rọ̀ ìkẹ́kọ̀ọ́ pamọ́ nínú ọmọ ọlọ́run ọba ìlú yóò mú wọn lẹ́yìn yìí tọ́lọ̀ ń bá fẹ́ mọ̀ nínú màá kọ̀ọ̀rọ̀ lásán náà ni wọ́n mọ̀ àwọn ànẹ́bí ọlọ́ọ̀bọ́lọ́ ti ṣe nìyẹn o ọlọ́run ti bẹ́ẹ̀ fún wọn nítorí kọ́ jẹ́ iṣẹ́ ìyanu ìdánilágara fáwọn míì lọ́lọ́mọ ọba ìlẹ́kẹ̀lá ti ṣe fún wọn torí ẹ̀jẹ̀ àtọ́ra nípa bá máa sọ pé wọ́n ti ní ìkàbá yọ tẹ́lẹ̀ má gbé ìròyìn ìròyìn kí ìdájọ́ tí ń tọ́ lágbára tí máa ń tani kán kò nínú ìsìlámù rí ẹ àrọ gbogbo wa o àrọ gbogbo wa níta bá ti ń sọ̀rọ̀ eléyìí ẹ má jẹ́ àgbà pé pé ẹni tó wá ń lọ bá dáhùn sí ń kọ́ ìwọ náà ni adáhùn sí ọ̀nà yóò tá dáhùn sí yẹn ìbá àmọ́ gbégbà ìbá àná náà sì ló ń gbégbà kò sí yẹn ní islam ìbá àgbégbà náà bomi náà gbogbo yẹn ò débi ní ọ̀tọ́ nù sẹ̀rí islam. àmọ́ àwọn kankan kan bẹ táwọn èèyàn máa ń fi wéra wọn tí òjòra wọn tó ti fẹ́ nu sẹ̀rí islam kọ̀ tako ẹ̀sìn ọlọ́run kéèyàn lọ ya ultrasound ẹlòmíì ọ̀sọ̀ fún yẹn ibẹ̀ ní kìnnì kan ṣe bọ́ ultrasound lẹ lọ yà yìí kéèyàn lọ ya scan lápẹrẹ ẹni sọ pé ṣe scan lẹ yà yìí náà ẹlẹgbẹ pé yẹn ń wo sẹ́fún yẹn náà ni rárá o kéèyàn lọ sọ pé á bójú ọjọ́ ṣe rí yìí o nígbà tí ọbẹ̀ fi tó ọdún bíi mélòó síra wọn o òkùnkùn lè wọnú òṣùpá o òkùnkùn lè wọnú òrùn o gbogbo eléyìí nínú mọ̀tọ́lọ́ fún wa ní ẹ̀rọ rẹ̀ tá a rí pé irin sẹ́lẹ̀ léyìí tá a máa rí tààràtà kí èsì pé èèyàn ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú àlìjẹ̀nu tàbí ìka àbúrò ní gbogbo àwọn ìkàwọn. ntọ́nà ọba ìlẹ́jọ́ ọlọ́run bá ti lé wọlé wa lórí ìmọ̀jà ti lé wọ lórí ara wa. àmọ́ ntọ́nà ọba ìlẹ́jọ́ ọlọ́run bá ti ti lé wọ ẹ̀dá kan ẹ̀já jáwọ́ ẹ̀já já tẹ̀lé ọlọ́run bá kọ abẹ́ kọ́dà kọ́dà tún kó sáà ń tìǹà sẹ́ni kọ̀ọ̀kan wa Islam kì í ṣẹ̀sìn ẹ̀sìn jàgíjàgà wọ́n ń béèrè wọ́n ní ẹ kí ló dé tó ẹ̀kọ́ lọ́kọ̀ ọ̀yọ́ kò ní sálẹ̀ mọ́jọ lọ́kọ̀ ọ̀yọ́ ṣèbí ìlú dáńsọ yìí ṣèbí ẹ̀ mà kọ́kọ́ níbẹ̀ ẹ má sa dáhùn ṣe ẹ má lọ sọ́dọ̀ àdáhùn ṣe wọ́n mọ̀ pé owó ti dòkúta kí wàá lóde tó òfin dòkúta àwọn àfa yìí ni wọ́n ti wọ́n ta àwọn ọ̀já tà mọ́ ṣe mọ̀ pé wọ́n ti gbàgbẹ́ni tó díwa ní kó tọ́ òlélẹ́ yìí gbogbo ọ̀nà tí aburú fi ṣẹlẹ̀ sẹ́ni ẹni wọ́n ṣe kí ni wọ́n máa wá ìpìlẹ̀ lásán fún yín yẹn torí pé olóye kó wòye dáadáa àwọn ò ní kankan aláburú kankan sẹ́ni kankan o a sì ní àìdá kankan sẹ́ni kankan ọkàn wa àfi ń bá ọlọ́wọ́n ọba ìlẹ́sẹ̀ ọlálò àti ti ń bá wọn tó yẹ ṣe mùsùlùmí ló ló ti wọn bọ́ ọlọ́wọ́n ọba ìlẹ́sẹ̀ lọ́sọ̀ pé kábàá wọn. ẹ má wáyà jẹ ẹ má dá ẹni tó bá ti sọ̀rọ̀ kan tí wọ́n dọ́bẹ̀ pé kiri kan òun àti ọ̀rọ̀ rẹ̀ sọ́sọ́ níbi tí ó bá rù dé kó rù délẹ̀. ní àná wọn fọ̀rọ̀ múlẹ̀ dáadáa ní bí smith rí gbé gbogbo ẹni yòówù by chairman gbogbo ẹni yòówù tọ́pẹ́ ti lè tàpá sí òfin orílẹ̀-èdè wa àti ìlú wa tófin orílẹ̀-èdè gbà wọlé ó kojú ká tó fi gbogbo ẹni tí ó bá ti pagidínà àlàáfíà ìlọsíwájú àlàáfíà lù ú tí wọ́n bẹ̀rẹ̀ kí ní pọ́sàkùn kankan ní òfin ìlú ọ̀ táwọn tí wọ́n ṣe agbófinró ṣe kí o wọn ò pè ibi tírú rẹ̀ máa ń bára wọn kọ́ bára rẹ̀ nílẹ̀. ìjà máa ń tà ṣe o ìjà máa ń tà ṣe o èèyàn bá máa fara nà pé ẹ máa kọ́tọ̀ níjà máa lọ jẹ́rìí rẹ̀ mọ́ bá yẹn fa wàhálà mọ́ bá yẹn ṣe kí ẹ máa kọ́ oríṣiríṣi ọ̀rọ̀ pọ̀ wọ́n náà mùsùlùmí wọ́n ti pààyàn kan o wọ́n ti pààyàn kan náà àwọn o ọlọ́run ló ní ó sojú ẹni tó jẹ́ ọ̀tọ̀kùn lóòlù nọ́mbà tù nínú ìlú wa yìí wọ́n ti àmọ̀ náà ọlọ́run ní kó sojú wọn nígbà tí mọ́tò ṣe kí ni o tọgbà ẹ̀yìn ó sì ń dunnú wípé aburú ṣẹlẹ̀ sọ́mọ ìyá wa lẹ́yìn ọdún tó ti mú ah, ah, adúgbẹ́ wọ́n ti jẹ́wẹ́ wọ́n ti jẹ́wẹ́ wọ́n ti jẹ́wọ́ ní fẹ̀yìn rìn lọ kó tẹnu mọ́tò subhanallah ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá adúpẹ́ tọ́pọ̀ wa má fún bẹ́ẹ̀ torí pé orí lọ́wọ́n ọba ti fún wa kápẹ́ ní irú ìjọ yẹn táǹkì ẹja ṣe sùúrù tá a bẹ ṣe sùúrù tá a bẹ ní pé á lọ bá wọn ó ṣe ṣe alẹ́ ṣe wọ́n léṣe o wọn ò lẹ́nìkan tí wọ́n wà mú abáyé fún wa ẹgbẹ́ kọ̀ ẹni yìí o àwọn mùsùlùmí ló ti léṣe ẹ̀rí tá a sì fi sọ mùsùlùmí ló ti léṣe ní báyìí wọn ò rí wọ́n sì tún fàyè lẹ́gbẹ̀ẹ́ tẹ́ ẹ bá ní ẹ̀rí tẹ́ ẹ bá lẹ́rìí ẹ kò síta ní ìṣèjú gbogbo ní bí o ti fi òbí sọ lánàá àwọn àfáàyè o àwọn òṣègbè ń tàwọn àwọn òṣègbè gbogbo tí wọ́n ń sọ ara àwọn èèyàn wọn tí wọ́n ti léṣe àárí àwọn ẹ̀rí jẹ́ ní ìṣó lórí gbogbo nǹkan wọ́n ní àkọsílẹ̀ gbogbo ẹ̀yin bàbá àkọsílẹ̀ tí ẹ bá ní ẹ lọ mú wa àkọsílẹ̀ wọn bẹ lọ́dọ̀ wa o àwọn èèyàn yín náà rí gbogbo ẹ̀ gbogbo kálukú tètè àtàlùkì àmọtọlọwọn ọba ìlẹjọ ọlá ní pé ọjọ́ tí wọ́n pè síra òní kálukú wa tí wọ́n fàyọ kúrò tí wọ́n fàyọ lọ́rùn rẹ̀ tí wọ́n mọ ní sọ̀rọ̀ kìtà àbàkàkà fábì náà ṣe kàlíyọ́ máa lè ka hasiba. ó ń kálukú ni ẹ́ wọ́n gbé mi bó wọ́n ti rí eléyìí ṣe. subhanallah ọmọ tó jẹ́ ọ̀daràn sí wọ́n sọ pé bọ̀dá mi ní afárá àbúrò yìí ni mo ṣe èmi ò bí wẹ́ ọ nígbà tí ìyá mi bímọ mo bí ẹnì ẹ sì sọ́ra ń di àwọn ìṣesí kan ẹ sọ́ra ń di àwọn ìṣesí kan olóró kan máa jẹ́ fàtáì kèé ṣe fàtáì lórúkọ rẹ olóró dé ní òkèrè dé ṣe mùsùlùmí dáhùn ẹ mùsùlùmí lèmi náà jẹ́ni kan bá wù ọ̀daràn tó wá sọ pé mùsùlùmí èé ṣe mùsùlùmí àmọ́ orúkọ mùsùlùmí nìkan báyìí báyìí báyìí báyìí báyìí àbẹ́ tí wọ́n jẹ́ yẹn ọ̀yà ká tún sí ọ̀yà ìdíkọ́ ṣe kí ni o ẹ mọ̀ fi sàbúrú ẹ̀jẹ̀ aṣọra tẹ́gbà wàhálà bá ti dé báyìí wọ́n máa sọ pé mùsùlùmí ẹ̀ńtọ́ jẹ́ káfíìrì ọ̀yàtọ̀ sí mùsùlùmí a ẹja sọ́ra ẹja ṣe sùúrù ẹja ṣe pẹ̀lẹ́ káṣíṣe lẹ̀dọ̀ ọlọ́run là ń bẹ̀ kọ́lọ́ndàkùn kọ́ fún wa ọlọ́ndàkùn ṣàánú fún wa o ọlọ́ndàkùn ṣàánú fún wa o ọlọ́ndàkùn ṣàánú fún wa ìrọ̀rùn rọra ọlọ́ndàkùn ṣe fún wa ẹja ń dá àrùn fún wa a ní ìdìbẹ́ yín o a ní ìdìbẹ́ yín wa ọlọ́run bá ní fún lálàáfíà ara o ọlọ́run àfẹ́ ọ́ dàkùnbà ní fún lálàáfíà ara gbogbo bí yóò dínira náà wà lára rẹ̀ ọlọ́run dàkùnbà ní mú kó ọlọ́run dàkùnbà ní mú kó fún àwọn òbí rẹ̀ bá ní mú wọn dúró á ọlọ́run ọba ṣe bàbá àfa náà ní bàbá dáadáa bàbá ní a àfa mo dúpẹ́ fọlọ́ mo dúpẹ́ tọ́ba jẹ́ pé ọmọ jàgídíjàgan ní bá ń ja ìjà agbóró káàkiri wọ́n bá gé orí ẹ̀sìn mọ́fẹ́ sí tápé di ìjà tí ọ̀dà ni wọ́n ti ń fi mú ilé tó ẹ̀sìn wọn kórìíra lára ẹ̀ mú báyìí alihamudulilayi tó bá dédé àgbòrò lọ́lọ́ ọjà lọ́dọ̀ àwọn kan ní gbogbo ìdíje ìdè tẹ́yìn ìdíje yìí ò ní dìde o wọn ò ní dìde o ẹ̀bẹ̀ mi ni pé mo ń bẹ lọ́n pé ẹ sábà ń bẹ lọ́n fọlọ́n bá fún lálàáfíà ẹ dẹ́kun ẹ̀jẹ̀ àpọ̀ lẹ́yìn tá a bẹ lọ́wọ́n bá fún ọmọ ìyá wa yìí láti jẹta láti gbé kúrò ní Ìsẹ́yìn gbogbo bí kọ́ndíṣàn rẹ̀ ṣe rí ti gbé lọ sí Ìbàdàn hospital specialist ta tún gbé lọ náà wọ́n padà rí pé UCH o ká gbé lọ ọmọ ìyá wa ní UCH báyìí ọlọ́run àbẹ̀ owó tí wọ́n fẹ́ gbọ́ owó tó pọ̀ ni sùmọ̀ pé ibi táwa mùsùlùmí láti di ibi ká ṣe dáadáa owó yìí náà wọ́n ti jọ́ sí ọ̀sẹ̀lẹ̀ sí wọn náà àwọn kan náà lọ́lọ́run olóhùn sábà bí fún wọn náà ọmọ ìyá wa àmọ́ lórí jàǹdùkú bẹ́ẹ̀ mọ̀ pé kí èso òun nìkan àwọn kan ń bọ̀ wá láti débi látàgọ́ fúnra ra wọn wọ́n ń bọ̀ wá láti di tẹ́ wọ́n ti hun sọ́tẹ́mi ti bẹ́ẹ̀ pin gbagadi gbagadi wọ́n bọ̀ wọn ni àwọn abáyé ni àwọn abáyé ẹni tó kọ́kọ́ tó gun máa ń tí wọ́n kọ́kọ́ gbé àkólà fún máa ń tí ì lérí lọ ni subhanallah wọn nà wọn mọ́lẹ̀ yẹn la kọta wọn kọta ń pe àwọn ọlọ́pàá títítítí a pè wọn pé àwọn ẹni yẹn ń bẹ nítòsí ilé àbá ibi tí wọn nà wọn mọ́lẹ̀ wọn bí apá ẹni tó jókòó lẹ́yìn báyìí wọn lè pápá ẹsẹ̀ gbọ́jọ́ wọn ni ah eléyìí gbó eléyìí gbó kò gbèjà nígbà tó lọ́wọ́ bá sì nílò ẹ̀mí wọn lò lọ́n fún wọn láǹfààní tó rẹ́sì wọn kò níbẹ̀. ẹ̀gbọ́n àbúrò di alágbóná wọ́n ti mú brọ́dà yẹn náà nìyẹn wọ́n ti wọ́n lé wọ́n nà wọ́n bu ẹsẹ̀ wọ́n bẹ́ ẹsẹ̀ lọ subhanallah pé àfààní gẹ́gẹ́ ẹlẹ́ni ẹlẹ́ni tí kò wá bí ọmọ pé wàhálà ká ti tẹ̀lé nìkan. àwọn ká ti gbé màá fọ́nrún pé táwọn bá rí sulẹ̀ máa ń jẹ rádé àwọn fẹ́ pàǹbà wọ́n sì tó fúlùkà àtàbẹ̀. àwọn ká ti sọ fún wa pé àwọn ò lọ́wọ́ lọ́sẹ̀ ń bẹ́ àwọn ò lọ́wọ́ lẹ́sẹ̀ ń bẹ́ tó ọlọ́wọ́n ọba ni ọba wa tú wọn pẹ̀lú gbogbo nǹkan tó ọlọ́wọ́n ọba bá fẹ́ láti bá a tó wọn torí àwọ̀ lágbára kankan àlẹ́ nìkankan àgbójúlé ẹnìkankan jọ lọ́wọ́ ọba ìlẹ́sẹ̀lá lọ àgbójúlé agbófinró àgbójúlé lọ́yà o a àgbójúlówó àgbójúlé gbó àgbójúlé ìkankan gbogbo àwọn tí àárẹ̀ tó mú látara àti tí ọlọ́dà kùn balẹ̀ fún wa lálàáfíà ara ọlọ́dà kùn balẹ̀ fún wa lálàáfíà ara ọlọ́dà balẹ̀ fún wa lálàáfíà ara ẹni tá a fi sọ lẹ́yìn kékeré mùsùlùmí ó lè mọ̀ báwa kọ́ ló ń jà jíjà gan. láàárọ̀ ìjẹta ìkàtúbọ̀ta lè jà bí kí lòun jẹ́ gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ní ṣọ́ọ̀bù níta àwọn ọmọ ìtàn wọ́n tún lé wọn kò lè wọ́n tún lẹ ṣọ́ọ̀bù ń dé bó ta gbogbo ta gbogbo ta ó ṣé mùsùlùmí náà tún yẹn. ìdàkùté tí wọ́n bá tún parí ẹ̀ tí wọ́n bá tún pọ́lẹ́ òrò tó tún tún kù ká tó tún máa fi lé ọkùnrin káàkiri nínú ìgboro sáńbẹ̀ láwọn ọmọ àtàn ọmọ ilé àbábẹ́ náà tí wọ́n dára ọlọ́run ọba ìlẹ́kì ọlá tó ní ẹlẹ́rìí pé gbogbo tí ò ní fakitì náà lásánà rẹ̀ jọ yìí ìdí mọ́tò la gbé kalẹ̀ tá à ń lọ káàkiri ní ọmọ tẹ́ bá ń bẹ níbi tẹ̀sẹ̀ ẹ̀wọ̀n ti sẹ́yìn o ẹ má fa wàhálà o gbogbo wọn ti ń kiri látàgùn mẹ́wàá láàárọ̀ ìgbẹ́ náà là ń sá sílẹ̀ fún àwọn rí wa ọ̀pọ̀lọpọ̀ wọn dípa lọ́pàá díẹ̀ méjì àwọn kan tí wọ́n nílò àká ìtìtì lọ pa kìnì òru wọn mọ́ à ń lọ gbogbo kòdì sálù ìta sálù gbogbo ẹ̀ á gbà á sí alóde á lọ á wà sísan á padà á lọ olúwọlé kàkàbẹ́yìn pàṣẹ sẹ́yìn jẹ́jẹ́ wa náà la fi lọ àwọn ọlọ́pàá rí wa pé à ń lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo bẹ́ẹ̀ ni bí bí ẹni tó jẹ́ oníkòyèsè jáde láago mẹ́ta wọ́n sọ pé ibi bẹ́ẹ̀ náà aago aago wọn ni wọ́n jáde láago márùn-ún àbọ̀ ọmọ tá a sọ yìí náà ní fi ẹ jáde àwọn kan tètè lo àǹfààní pé wọ́n pè wọ́n padà wọ́n pè wọ́n padà wọ́n ló tún sọ fún wọn pé láago mẹ́rin kí wọ́n sájáde fúnra ẹ wo fìtínà tó kó gbogbo ẹ wo fìtínà tó kó wọn sí òun wá ní wàhálà rẹ̀ wá pọ̀ jù yóò gba wájú yóò gbẹ̀yìn. this meeting lánàá kò tó ní kò sí àrọ́ ọmọ olóró lánàá táwa tí wọn wá lọ lọ́rọ̀ táwa tí wọn lọ lọ́rọ̀ kò sọ́mọ olóró bẹ́ẹ̀ onífa oníbẹ̀ẹ́bẹ̀ tọ́ba la fẹ́ sọ̀rọ̀ wọn la fẹ́ yanjú ọ̀rọ̀ láàrin mùsùlùmí àti olóró ni òtólóró ni o. ọyẹ kan ọyẹ tí àwọn tí wọ́n ń ṣe orògùn ó tètè mọ tí wọ́n ti pé àwọn tí ń tà wọn láàmú náà lò nípa. bí èwo lẹ rí ìjọ yẹn tó àwọn wo ni wọ́n tún wọn táwọn àdá tọmọ níjẹ tó dá sórí gbogbo táwọn sọ o ní àkọsílẹ̀ Ọlọ́run là ń bẹ wa ní ìkànnì pátápátá gbogbo tọlọ́run ọba wa bẹ́ẹ̀ rẹ̀ sí ọlọ́wọ́ bá ti ọlọ́wọ́ bá ìlékè ọlọ́kẹ́ sí bẹ́ẹ̀ rẹ̀ bá ọlá ṣe ọlọ́wọ́ nípa tọ́lọ́wọ́ bá ọlá bá rẹ̀ rẹ̀ látara bọ́ ọba ní fifty thousand naira àgbà lọ rẹ̀ bọ́ ọba lórí ilé ìtọ́sọ̀ fún káàkiri ọ̀rọ̀ tí à ń sọ yìí nípa tí ń sọ yìí lè sọ káàkiri lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ mọ̀ gbọ́ láwọn sáájú bó tilẹ̀ jẹ́ pé ìyìn tá a wù tẹ́lẹ̀ ni pé àwọn èèyàn wa kọ̀ọ̀kan kákan ra sọ fún ẹni tó ní one thousand ẹni tó ní five thousand ẹni tó ní ten thousand káàkiri bẹ́ẹ̀ tí ó sì ti sáǹsọ̀ yìí lọ́wọ́ ṣùgbọ́n àwọn pé bá a ti wà yìí ọlọ́run ọba ìlékè ọlá tá a bá wí síta báyìí ó ṣe é ṣe ọlọ́run ọba ìlékè ọlá lè lù wá sábàbí ní ọ̀sán ìtòfin di twelve ìgbọ́n tó kún wọ́n bẹ̀rẹ̀ sọ́jú rì yẹn wọ́n fi rinlẹ̀ gbé one hundred and twelve thousand torí pé fìtínà ń bẹ nu ọwọ́ tí wọ́n rán sẹ́yìn o wọ́n fi nǹkan sínú ọwọ́ tí wọ́n rán ọwọ́ yẹn ó ti ní pọ́ọ̀sì nínú. nígbà tí wọ́n tú tí wọ́n fẹ́ fà á pé bọ́yá kìíní báyìí tí wọ́n tú bandage sí bẹ́ẹ̀ ọmọ ìyá wa fi igi sí àfìgbà tí wọ́n tú ọwọ́ yẹn wọ́n tú gbogbo tí wọ́n fi rán tẹ́lẹ̀ tí wọ́n tú wọ́n sórí kìíní ẹ̀yọ. wọ́n á túmọ̀ yìí pé wọ́n láti wọ́n tẹ sí gbogbo pọ́ọ̀sì o tó fi láti ṣe sọ́júrì yìí sí sọ́júrì lásán la sọ yìí wọ́n ní kí wọ́n wá ẹ̀jẹ̀ wa wọ́n tún wá ẹnìkan tó ṣe pé ó tún jẹ́ relative tó lè fi ẹ̀jẹ̀ sílẹ̀ à ní relative kan bàbá ní relative ni àtìkù dẹ́sẹ̀ sọ́júrì yẹn bí ó fi di wákàtí méjì lẹ́yìn rẹ̀ ẹnìkan ò lè ti tẹ́ǹdì bẹ́ẹ̀ yẹn o àwa mọ iye yẹn tá a fẹ́ wù láti tẹ̀ tọ́jú relative ẹ̀ la sọ yìí àwọn mi ìnáwó mi náà tún ṣe kí àrọ̀wá àrọ̀wá lẹ́yìn ìfẹ́ lọ́wọ́ bá yín a ní ìdìkún lọ́wọ́ yín pẹ̀lú owó. bàbá ti kí tọ́lá ti tàn tá a ṣe gbẹ̀ tán. tọ́ kódà tí ọba yọ kẹ́ ẹ dáwó mọ́sálásí tọ́ ẹ pé náà lábà ti dé tá a bá ti fẹnu kò bẹ́ẹ̀ insha Allah ta'ala ká yọ̀ǹda owó mọ́sálásí gánà. èló là ń pa mọ́sálásí tẹ́lẹ̀ one thousand one thousand five náà là ń pa ní júmọ̀ àjúmọ̀ náà tẹ́lẹ̀ ẹ wò kò tí ẹ díẹ̀ méjì owó tẹ àpótí tẹ ẹ bá gbé káàkiri àpótí yẹn náà ní kọjẹ dé láàrin rẹ sáàrin Ọlọ́run ìwọ tó o bá mọ̀ pé o lè fi ilẹ̀ ń bẹ̀ yẹn tó o bá di kó fẹ́ tó jọjú díẹ̀ yìí wá níta owó tó wọ́n bí seventy thousand bẹ́ẹ̀ lọ́ọ̀ mi mo ti wà yìí lẹ́nu àárọ̀ yìí náà ní táwọn yẹn ṣe kí ni o wọ́n mú ẹni tó mú ten thousand wá ẹnìkan mú six thousand wá ẹnìkan mú one thousand wọ́n ti dáwọ́ yẹn ni ẹ̀ wá ní ẹ̀já gbìyànjú Ọlọ́run nípa rẹ̀ lè wá mọ́lẹ̀ o ọlọ́run ní fàárẹ̀ tẹ̀ wá mọ́lẹ̀ o ọlọ́run ní fàárẹ̀ tẹ̀ wá mọ́lẹ̀ o àwọn tá ààrẹ náà bẹ lára wọn ọlọ́dà fún bani wọn sàn bá mi tọ́jú wọn bá mi fún wọn lálàáfíà ara ìlú sẹ́ ọlọ́dà fún mọ́jọ́ ọ̀dàrú ìlú sẹ́ mọ́jọ́ ọ̀dàrú o àwọn tí wọ́n darí wọn bẹ ọlọ́dà fún bani kọ́ wọn máa ń ṣe gbogbo àwọn tá à ń yí òtítọ́ òdodo pẹ̀lú wọn ọlọ́dà fún bani mú wọn dúró bani mú wọn dúró lórí òdodo ọlọ́dà fún bani mú wọn dúró lórí òdodo torí wọ́n sọ fún wa pé à ẹ̀yin lè gbé wa sípò àgbọ̀dọ̀ o wàláhì bí ẹni tó jẹ́ first person ní ìsẹ́yìn local government ti ń sọ nìyẹn wọ́n ní iṣẹ́ ẹgbẹ́ wa sí àmọ́ náà ni o sẹ́kọ́ndì kan báyìí a gbọ́dọ̀ mọ́ fi gbé tàfàlà àfi àyè àtúrọ̀ ọ̀run yìí ọlọ́run ó fi wá ní sẹ́kọ́ndì kọ̀ọ̀kan èyí sọ pé àwa o sẹ́kọ́ndì kọ̀ọ̀kan wàláhì wọ́n ti wí lánàá nìyẹn ọlọ́run dákun bá ní mú wọn dúró wọ́n jẹ́ lu ọ̀dàrú lórí wọn o wọ́n sì jẹ́ lu wàyọ̀ ọ̀dàrú láéláé ìrọ̀rùn rọra ọlọ́dàkùn ṣe fún wa aláfíà ń bẹ la fi ń gbádùn la fi ń ṣèrọ̀rùn la fi ń rí gbogbo nǹkan ọlọ́dàkùn mọ́gbà láfíà náà kò lára wa o ìdọ̀ra ìrọ̀rùn bẹ́nu òlu ló ń kálukú alójú wa fi kúrégé la fi jókòó láàfi bẹ̀rù láàfi táyà ọlọ́dà fún mọ́tà ìbẹ̀rù fún ìgbésí ayé wa o ìfàyàbalẹ̀ ìrọ̀rùn rọra lọ́dọ̀ dàkún sí fún wa gbogbo ń ti ń fa wàhálà yìí ọlọ́run dàkún tí ó ròdò lọ́ọ́ mú mi ọlọ́run dàkún tí ó ròdò lọ́ọ́ mú mi ọlọ́run dàkún àwọn tí wọ́n ń tó bá wa rọ ẹ̀mí tí wọ́n bá ṣe nǹkan wọn mo gbé sago méjìlá o títí dago o àbí bẹ́ẹ̀ kọ́ ni òǹkàlùkù ó ṣe o òǹkàlùkù òkú sì sùn obìnrin tó bá lóun bọ́ sálágó méjì ẹ̀ pé ń wà nǹkan ní bọ́kùnrin gan bọ́ èdè pé ń bá ní àjò rẹ̀ bọ̀ wá láti ibì kankan tẹ́lẹ̀ ẹ̀ pé fi ọ̀rọ̀ lọ. tó kí àlàáfíà àwa ń lọ à gbogbo tiwa kò sí kò sí kàfé kò sí gbà kò sí lọ́jọ́ pé ọlọ́run dákun àbí ọmọ jìkì ìwọ dàrú rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar ẹ má bínú pa àgbàtúwà tó mú ìlọsọlá ti fọm rahimahumullahu ta'ala.